bàbá mi ti gbé dání báyìí mhm. èmi ni kí n máa bá wọn èmi ò tiẹ̀ lè bá wọn mẹ́yìn torí àwọn ọlọ́run pè ọlọ́run ò tí ì pè mí eh. lórúkọ jésù kristi ọlọ́run yìí a tú yín sílẹ̀ a tú èmi náà sílẹ̀ bàbá wa ó yá ẹja tẹ̀síwájú. a sọ̀rọ̀ nípa dídá ìkólọ padà màmá bàbá ó pọn dandan kó o mọ̀ wípé kò sí ohun tí ẹ̀dá sọnù láyé tí ẹ̀dá ò lè wárí ayé igi lè bàjẹ́ kó kọjá àtúnṣe ayé ọ̀pẹ lè bàjẹ́ kó kọjá àtúnṣe ṣùgbọ́n ayé ènìyàn kì í bàjẹ́ kó kọjá àtúnṣe lọ́wọ́ Ọlọ́run ìyẹn ni wípé gbogbo nǹkan tó bá ti bàjẹ́ báyà láàgọ́ ara tàbí nínú iṣẹ́ tàbí nínú ìgbéyàwó tàbí lórí ayé ènìyàn ohunkóhun lèèyàn lè sọnù gbọ́n mi kò ń ṣe tuntun láti sọ ohunkóhun ohunkóhun tó o bá sọnù ìwọ ni kó o múra láti ṣe kíni láti tiraka láti lè gbà padà àǹfààní wà nínú Jésù Kristi láti gbọ́ ohunkóhun tí ẹ̀dá bá sọnù láti gbà á padà ẹ jáde wo ọ̀rọ̀ ọlọ́run a ó máa fi ìgbé ayé ọkùnrin tá a pè ní dáfídì a ó fi máa wo ohun tí a ń pè ní gbígba ìkólọ padà a ó lọ sínú ìwé samuel first samuel chapter thirty láti ẹsẹ̀ kínní samuel ní orí ọgbọ̀n láti ẹsẹ̀ kínní. yes ó sì ṣe. ó sì ṣe. nígbà tí dáfídì. nígbà tí dáfídì. àti àwọn ọmọkùnrin rẹ̀. àti àwọn ọmọkùnrin rẹ̀. sì bọ́ sí sílágì ní ọjọ́ kẹta. wọ́n bọ́ sí sílágì ní ọjọ́ kẹta. àwọn ará amúlékì sì ti kọlu ìhà àríwá. wọ́n kọlu àríwá àti sílágì àti sílágì wọ́n sì ti kún un wọ́n ti kún un wọ́n sì kó àwọn obìnrin tí ń bẹ nínú rẹ̀. ẹ wo bí wọ́n kó àwọn obìnrin tí ń bẹ nínú rẹ̀ yẹn. ní ìgbèkùn. wọ́n kó wọn ní ìgbèkùn. wọn kò sì pa ẹnìkan. wọn kò pa ẹnikẹ́ni. ọmọdé. ọmọdé. tàbí àgbà. tàbí àgbà. ṣùgbọ́n wọ́n kó wọn lọ. wọ́n kó wọn lọ. wọ́n sì bọ́ ọ̀nà àti kún. àti kún. àti obìnrin wọn. àti obìnrin wọn. àti ọmọkùnrin wọn. àti ọmọkùnrin wọn. àti ọmọbìnrin wọn. àti ọmọbìnrin wọn. ni a kó ní ìgbèkùn lọ. wọ́n kó gbogbo wọn ní ìgbèkùn lọ. dáfídì. dáfídì. àti àwọn ènìyàn. àti àwọn ènìyàn. tí ó wà lọ́dọ̀ rẹ̀. tí ó wà lọ́dọ̀ rẹ̀. sì gbé ohùn wọn sókè. ó wọ́n gbé ohùn wọn sókè. wọ́n sì sunkún. wọ́n sun ẹkún títí agbára kò sì sí fún wọn mọ́. ọdúndọkùnrin ní sun ẹkún mi ẹkún kọ́ ló máa ń dá ìkólọ ẹkún kọ́ lọ̀rọ̀ rẹ kàn kò sí nǹkan tó sọnù láyé oore ọ̀fẹ́ wà láti dá a padà tó bá mọ ohun kó ṣe tó dẹ̀ gbé ìgbésẹ̀ tó yẹ kó gbé yẹsẹ̀ ká kí nìyẹn abẹ́ wo gbogbo ìgbésẹ̀ tí dáfídì gbé ohun tó ṣe tó fi gba ìkólọ padà yẹs. a sì kó àwọn aya dáfídì méjèèjì ní ìgbèkùn lọ a kó àwọn aya dáfídì méjèèjì. ainoamu ainoamu ara jesreli ara jesreli àti abigaili àti abigaili aya nabali ara nabali ara kameli ara kamelaili yẹs. dáfídì sì bànújẹ́ gidigidi. dáfídì bànújẹ́ gidigidi. nítorí pé nítorí pé àwọn ènìyàn náà sì ń sọ̀rọ̀. ẹ wo bí gbogbo àwọn àwọn tí wọ́n ń tẹ̀lé kiri wọ́n ń sọ̀rọ̀ nínú tí wọ́n sọ wọ́n fẹ́ sọ lókùnkùn ẹ kà á mà. láti sọ ní òkúta. wọ́n fẹ́ sọ ní òkúta. wọ́n bí bó o bá sọ nkóhun nù bóyá àwọn èèyàn kan lọ́n kówó sí ẹ lọ́wọ́ wọ́n ní wọ́n invest yẹ wọ́n ní kó bá wọn invest owó wọ́n wá kówó lọ sí stock market gbogbo ẹ̀ bá dojúrú ló wá fẹ́ para ẹ̀ wọ́n bí òun kọ́ ló ò nílò láti para ẹ̀ kò sí ohun tó sọnù láyé tí ọlọ́run ò lè dá padà olúwa ní kí n lọ polongo torí pé ọ̀pọ̀lọpọ̀ ti sọ mèremère nù àwọn ènìyàn ti sọ ògo nù ẹlòmíì ti sọ ọmọ nù ẹlòmíì ti sọ ọkọ nù ẹlòmíì ti sọ aya nù ẹlòmíì ti sọ iṣẹ́ nù ẹlòmíì ti sọ nǹkan tó dẹ́gbọ́n tó dára ó ti sọ nù gbọ́ eléyìí arán mi sí ọ pé gbogbo tó tó sọnù ọ̀run fẹ́ dá padà ẹ bá mi kà á mà ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yìí ògo ìgbàlà lẹ́ ń gbádùn lọ́wọ́lọ́wọ́ fún gbogbo ẹni tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa àkórí tí bàbá fi ń sọ̀rọ̀ fún wa lénìí òun náà ni gbígba ògo padà ọ̀nà wo gan lèèyàn ń gbà láti fi gba ògo ẹ̀ padà irú àwọn ìgbésẹ̀ wo lèèyàn nílò láti gbé láti fi gba gbogbo nǹkan yìí padà òun náà láti fi ń ṣàpẹẹrẹ fún wa látàárọ̀ a sì wà nínú Sámúẹ́lì kínní orí ọgbọ̀n láti ẹsẹ̀ kínní láti bẹ̀rẹ̀ nígbà tá a bá tẹ̀síwájú ibi tá a bá dé ẹ̀yin náà máa bá wa kálọ ó ẹ káàbọ̀ padà à ń sọ̀rọ̀ nípa dídá gbogbo ìkólọ padà kò sí ohun tí ẹ̀dá sọnù láyé tí a ò lè dá padà bí ẹ̀dá bá ti mọ ìgbésẹ̀ tó jọ kó gbé dáfídì ní síkílágì wọ́n kó wọn lẹ́rú wọ́n kó yàwó wọ́n kó ọmọ wọ́n kó gbogbo ohun tí wọ́n ní pátá gbogbo wọn padà dé wọn ò bá gbogbo ẹbí wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní sun ẹkún gbogbo àwọn ọmọkùnrin yẹn wọ́n wá rò lọ́kàn pé ẹja sọ ló kò pa ṣùgbọ́n bíbélì wípé ó mú ọkàn le ó pe wòlíì ó ní kàn gbẹ́ fọ́ọ̀dì wá ó ní ẹja béèrè lọ́wọ́ olúwa yẹn ni wípé ohun àkọ́kọ́ ni wípé o gbọ́dọ̀ mọ́kàn èkejì o gbọ́dọ̀ béèrè fún ìtọ́ni hmm. bẹ́ẹ̀ni ìkẹta ẹ wá wò ó ní ìgbà tí wọ́n béèrè fún ìtọ́ni tí olúwa ní kí wọ́n lé wọ́n máa bá wọ́n á rí gbogbo ẹ̀ kó padà o sì nílò ẹnìkan tá à ń pè ní aláàánú hmm. ènìyàn mẹ́ta lènìyàn nílò ní ìrìn àjò láyé tó o bá ti mísì wọn o mísì ẹ̀ ohun àkọ́kọ́ aláàánú ẹ̀kejì olóore ẹ̀kẹta olùrànlọ́wọ́ àwọn mẹ́ta yìí wọ́n gbọ́dọ̀ wà ní ìrìn àjò ẹ̀dá láyé bí ó bá ti síbẹ̀ ayé ènìyàn máa há ni olúwa ní kí wọ́n lépa pé wọ́n á gbà padà ṣùgbọ́n wọ́n nílò olóore kan àti aláàánú kan àti olùrànlọ́wọ́ kan tó máa mú wọn débẹ̀ ẹ ká ọ̀rọ̀ yẹn mà. ṣùgbọ́n ṣùgbọ́n dáfídì àti irinwó ọmọkùnrin lépa wọn. yes igbe ènìyàn tí àárẹ̀ mú. yes. tí wọn kò lè kọjá odò bósérì. yes. sì dúró lẹ́yìn. wọ́n dúró sẹ́yìn yes. wọ́n sì rí ara Íjíbítì kan. ẹ wo olóore àti aláàánú tí wọ́n rí o ẹ wo bí ọmọ ọlọ́run gbọ́ mi hmm. gbogbo ẹ̀dá tó bá fẹ́ gba ìkólọ padà ó gbọ́dọ̀ gbàdúrà olúwa jẹ́ kó lóore aláàánú àtolùọ́ lọ́wọ́ mi jó ra mi rí gbogbo tó sọnù ní ìlọ́po méje ẹ̀mí mímọ́ dákàdá àmì ah, lórúkọ jésù onílórúkọ jésù ohun gbogbo tá a sọnù ní ìlọ́po méje ẹ̀mí mímọ́ ah, dákàdá ìwọ ìyá ìtò sọkọnù lórúkọ jésù má sunkún mọ́ ọkọ alálùbáríkà tó máa tọ́jú ẹ tá tọ́jú ọmọ mẹ́ta tó níyẹn lórúkọ jésù ẹ̀mí mọ́ rán sí ayé ẹ àmì ah, lórúkọ jésù bàbá tó sọ sẹ́nu tó ń wò mí yìí mo gbàdúrà lórúkọ jésù ọlọ́run kò sọ ẹ̀kọ́ lọ́sẹ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́ ń wojú ọlọ́run fún ojú rere fún àánú fún ìrànlọ́wọ́ gbogbo ẹjọ́ wà nílùú òkè tẹ́ ń wá ìwé tẹ́ fẹ́ gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe rere náwó sí orí pẹpẹ yẹn ẹ náwó sí tẹlifíṣàn yìí lórúkọ jésù èmi rán ọ̀rọ̀ jáde nítorí wípé nípa májẹ̀mú ọ̀rọ̀ ọlọ́run bá afẹ́fẹ́ sọ̀rọ̀ oh, ó la ọ̀nà sí orí oh, òkú pupa gbogbo ẹ̀yin tí ọ̀nà ti dí mọ́ gbogbo ẹ̀yin tí ayé ti so mọ́lẹ̀ gbogbo ẹ̀yin tí wọ́n ní kò sí ọ̀nà àbáyọ lórúkọ jésù ẹ̀mí mímọ́ fi àánú sí ọ̀nà fún yín ẹ máa december thirty first bí mo bá jẹ́ wòlíì ọlọ́run ní lórúkọ jésù ọlọ́run bẹ́ẹ̀ ló máa rí ó ti rí bẹ́ẹ̀ kò lè yí padà jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù kristi tẹ ẹ bá wò dáadáa nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ètò wa yìí mo sọ nǹkan kan nípa bí ẹ kátó wòlíì lọ bí ẹ bí ìfifúnni bí kékéèyàn bá nǹkan tí ó lérò pàdé àti nǹkan tí bàbá bá wa sọ tẹ ẹ bá wò dáadáa wípé ó dàbí pé ó fẹ́ fara kékeré báyìí fẹ́ fi pẹ́ra wọn. mo fẹ́ bẹ́ẹ̀ lórúkọ olúwa ọlọ́run Ísírẹ́lì bàbá ti sọ mo tiẹ̀ láìkí wọn fún nǹkan kó bá pàwọn wòlíì mi wọn ti máa fọ́n tá páwọn lóníṣẹ́ ìyanu wọn láwọn kọ́ lóníṣẹ́ ìyanu wọn ní jésù lóníṣẹ́ ìyanu ọ̀rọ̀ yẹn nìkan ó yẹ kó ti fún ẹ ní ìdánilójú ọkọ ẹ pé ah ní tòótọ́ ìránṣẹ́ ọlọ́run ni bàbá ẹ ṣorí èmi náà wá fẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ rò ẹ̀ wípé ìṣòro ọlọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta ìṣorí ìṣòro ọjọ́ kan ó àwẹ̀ ọjọ́ méje ni kò kàn á bọ́ ọlọ́run pẹ̀lú ìṣó òru ní òru mẹ́ta péré kó o sunkún sí ọlọ́run ẹlẹ́dẹ̀ lọ́rùn wo bíbélì sọ ó ní nítorí tí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe ọlọ́run wà láàyè ó dẹ̀ wà nínú ayé àwọn tó jẹ̀ránṣẹ́ ẹ̀ lótìtọ́ àti lódodo ọlọ́run dẹ̀ ń gbàdúrà èmi bàbá mo bá mo rí bàbá tán hmm, mo máa ń rọnú lé bàbá ìgbà mi dán mi tẹ̀ sọ́wọ́n pé mò ń bọ̀ tí mo kàn máa yọ sí wọn lójijì sórí tó bá ti ní gbàgbọ́ kìkì gbàgbọ́ àti ẹnu àti lè gbàdúrà òun ni kò ní kí ìwọ náà dẹ̀ ṣọkàn lé bí Dáfídì ṣọkàn lé kó wá nípinnu pé tó èmi náà fẹ́ tọ̀ wòlíì lọ bí Dáfídì ṣe ó mọ́kàn lé ó wá ní ẹ bá ń pe wòlíì yẹn wá ó tọ̀ lọ ìgbésẹ̀ wo ni kí n gbé ìwọ náà mọ́kàn kó wá tọ̀ wòlíì Ọlọ́run yẹn wá ní ìṣòro yìí ǹjẹ́ jẹ́ mọ̀ pé kí ìṣòro ọlọ́jọ́ mẹ́ta tó pé yìí ayé tẹ̀ náà níwà bákan náà mọ́ lórúkọ jésù kristi okun àtagbára owó lo nílò láti fi wá ẹ̀mí mímọ́ á ṣe fún ẹ kí ìṣòro ọjọ́ mẹ́ta tó pé yìí gbogbo nǹkan tó nílò láti fi bọ́lọ́run pàdé nínú ìṣòro yìí lórúkọ jésù kristi ọlọ́run ọlọ́run ìpè bàbá mi ọlálẹ́kan láfarímì tó pè wọ́n lórúkọ o mo fi ọ̀wọ̀ kún mo fi iyì kún ah mo fi ọlá mo fi kún lórúkọ jésù kristi o máa wà orí ẹ gbogbo ìwọ tó wáwùn láti bá a dò pọ̀ lórí ètò Ògo Ìgbàlà àbí gbogbo nǹkan tó bá tiẹ̀ wùn tó fẹ́ sọ di ìlú mọ̀ọ́ká tó fẹ́ kí gbogbo ìlú mọ̀ ẹ mọ̀ pé iléeṣẹ́ Orísun a káàkiri àgbáyé ẹ pé bàbá gan sàn kan nínú ìwàsàn wọn ni Orísun lórúkọ Jésù Kristi Orísun tí yóò nígbẹ àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ń wò yìí ẹ pè wọ́n tàbí yálà Facebook mi Fowóṣadé Adéfẹ́nwá ní Instagram Fowóṣadé Adéfẹ́nwá ẹ máa bá mi pàdé níbẹ̀ lórúkọ Jésù Kristi lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ̀yin ni màá bá èmi náà lè máa rí ẹ má gbàgbé ẹ máa gbàdúrà.